àwọn aṣòfin fòǹtẹ̀ lu àwọn ọ̀gágun tí ààrẹ Tinubu forúkọ wọn ránṣẹ́ ní báyìí àwọn aṣòfin àgbà nílùú Àbújá ti fòǹtẹ̀ lu gbogbo àwọn ọ̀gágun tí olórí orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu forúkọ wọn ránṣẹ́ pé kí wọ́n yẹ̀ wọ́n wò dáadáa kí wọ́n sì fòǹtẹ̀ lù wọ́n kí wọ́n lè máa bá iṣẹ́ ìlú lọ gẹ́gẹ́ bí èròǹgbà rẹ̀ àárọ̀ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹtàlá oṣù keje yìí ni àpapọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ ọ̀hún jókòó ní nǹkan bíi aago mọ́kànlá àárọ̀ tí wọ́n sì béèrè ọ̀rọ̀ lẹ́nu gbogbo wọn pátá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa ń ṣe fáwọn tí wọ́n bá forúkọ wọn ránṣẹ́ àyẹ̀wò sáwọn ọ̀gágun ọ̀hún tó wáyé nínú gbọ̀ngàn àwọn aṣòfin náà ni olórí wọn sẹ́nẹ́tọ̀ Godswill Akpabio ti wà lórí ìjókòó ní gbogbo àkókò tí wọ́n ń yẹ àwọn ọ̀gágun náà wò finifini lára àwọn ẹni tí wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ni ọ̀gágun Christopher Musa ẹni tó máa dípò ètò ààbò orílẹ̀-èdè yìí mú Chief of Defence Staff ọ̀gágun Taoreed Lágbájá ẹni tó máa dípò olórí àwọn ọmọ ogun sọ́jà mú Chief of Army Staff ọ̀gágun Emmanuel Ogala ẹni tó máa dípò àwọn ọmọ ogun ojú omi mú Chief of Naval Staff àti ọ̀gágun Hasan Abubakar ẹni tó máa dípò àwọn ọmọ ogun ojú òfurufú mú Chief of Air Staff ọ̀kọ̀ọ̀kan ni wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn títí tí wọ́n fi parí àyẹ̀wò ọ̀hún bẹ́ẹ̀ ò bá gbàgbé ní nǹkan bíi ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ni ààrẹ Tinubu mú orúkọ àwọn ọ̀gágun náà lọ síwájú àwọn aṣòfin pé kí wọ́n fòǹtẹ̀ lù wọ́n kí wọ́n lè tètè máa bá iṣẹ́ ìlú tó ń gbé fún wọn lọ ìdáhùn sí ìbéèrè Tinubu làwọn aṣòfin náà ti múṣẹ báyìí Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn náà fún Aláròyé online television.